Koiki Media will bring the world closer to your doorstep. Àkànní ká tún for any freestyle situation Be ìlú be rí Only we. ṣe rí òun lẹ̀ ń wò yìí. gbogbo ẹ̀ má jẹ́ àbí lu wá nílé lóko lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbáradì fún rálì tí ó máa wáyé ní ọ̀wọ̀ ní ọ̀la gbogbo àwọn ọmọ àkúrẹ́ èkìtì àti gbogbo ọmọ yorùbá nílé lóko lẹ́yìn òde ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ ní ọ̀wọ̀ akànní ká tún ní situation report àdúgbò ìlú bí ìlú ṣe rí mo lẹ̀ ń wò yìí bí ìgbà pé riot wà àbí strike wà àbí bí ó tiẹ̀ jẹ́ sunday sunday gan kan ju báyìí lọ́ngbà mi ká ní ká máa fi ràn ẹni bí ìlú ṣe rí. bá mọ bí dáadáa ìlú Ìbàdàn la wà. ṣé ń ka iye mọ́tò tó ń kọjá. ẹ máa ka iye mọ́tò tó ń kọjá ọtẹ́ ẹ̀ o. one two three four five. bí ọ̀gá mi ọláyọmí kéèkì ṣe sọ ọdún yìí ọdún yìí super mega rally ló sì máa ṣẹlẹ̀ mega super rally ló sì máa ṣẹlẹ̀. petrol we have crude oil we have everything. wọ́n tẹ̀lé àwọn haúsá náà ti rí wọ́n ti rí epo ní Benue. ok àwọn náà ti rí epo. wọ́n ní àwọn haúsá náà ti rí epo. Eh, kí wọ́n lọ kí wọ́n lọ máa lépo wọn náà now bí ò ṣe sí epo yìí tẹ́ bá wo gbogbo ojú títì it's all full of black market àwọn òde ni wọ́n ń ṣe kínní ìju àwọn tó jẹ́ haúsá ni kẹ́ tó lè rí ọmọ Yorùbá méjì nínú wọn ẹ máa rí haúsá bíi thirty this is total nonsense ibo lọ́ọ́ ti ń rí epo àwọn mẹ̀kúnnù ń sunkún o. tẹ̀ ní four hundred náà ń ta. tún tẹ kó four hundred yìí tó jẹ́ pàwọ́ la ní. ilé epo ń ta three hundred. ẹ̀ṣá àwọn ilé epo tó ń tà ní three hundred gan-an wọ̀ gọ̀nà tó ń ṣe ìtọ́ fẹ́ nì sódà tẹ́kọ́ bá ti wọ́n táwọn bá ti kíní gbogbo ẹ̀. so we just bringing the world close to your doorstep just letting you to know how things are going once again a very beautiful morning um, okay we are tapped to know already very beautiful afternoon to you from wherever you're watching from uh, ẹ kú ọjọ́ mẹ́ta mọ̀ pé ó ti ṣe díẹ̀ tí ok yeah. comment kataro. Yeah, kí lẹ feel nípa okay some some some of you watched the video done by one of our um, um, delegates in Ekiti yesterday nígbà tí ó wà ní ṣebí Ekiti náà ni now ìgbà tó wà ní ilé epo tó ṣe broadcast what what do you feel about it èkìtì ṣe èmi náà ṣe ń bàdàn àwọn ṣe ní ọ̀yọ́ ọ̀yọ́ ta. What do you feel about the fuel scarcity going on in relocation right now? kí lè feel just let's let's let's see your view of it ẹ jẹ́ ká mọ view yẹn lórí ẹ̀ kí lè rí nípa fuel scarcity and what do you think is the solution kí lè rí nípa ìwé we expecting your comment. Màá wọ ọ̀pọ̀ Koiki Odùduwà. so máa ka we are waiting for your comments. kí lẹ fíò nípa ẹ̀ ní tí ẹ bá fẹ́ ká sọ fún gbogbo aráàlú ẹ máa comment ẹ̀ ẹ bá fẹ́ ká sọ fún aráàlú ẹ máa comment ẹ̀ máa kà á síta. Yeah, Mr. Okay, Mr. Okay. Mr. Akinloye Adegoke. Okay, I'm from Akure. Now, uh, thank you very much for joining the broadcast. Mr. Akinloye ẹ darapọ̀ mọ́ rálí Ọ̀wọ̀ lọ́la Àkúrẹ́ lẹ́wà ó súnmọ́ wọ̀ gbogbo Àkúrẹ́ jẹ́ ká súnmọ́ That's true. That's true. Kí lẹ kí wò pé ó jẹ́ solution fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ok first of all ẹ jẹ́ kí n mọ̀ tí ẹ bá ń gbọ́ wa kedere mọ́ let me see your view let me see your comment. tẹ bá ń gbọ́ broadcast yìí ẹ máa jẹ́ ká mọ̀. ok uh, Mr. Wahab Idris prayer is two scars here also ibo ni ẹ ti ń wo broadcast. ẹ sọ location yín ibi tí ẹ wà and situation report ibi tí ẹ wà. ibo lẹ wà Mr. Wahab Idris. Ah. Okay. What I think, yeah, that's um, Mr. Wahab speaking. Only what I think is to exit Nigeria. Mr. K, okay, Mr. K, the best solution is that we should go on our way which is Yoruba that's all. Yeah, you are very right, Mr. Kayode Jobu. Ah, so let's see more comments. Let's see more comments. Thank you, Mr. Adelo. Thank you. Eh, please, can you let us know where you're watching from? Ẹ jẹ́ ká broadcast together. Ẹ ṣe broadcast. Okay, Mr. Mr. Anyankoya, watching from the from USA, I guess. That's on the flag of USA. Watching from USA. Okay, thank you, thank you, thank you. Ikorodu, Lagos. Okay, yeah, Mr. Wahab. Láti Ikorodu. Okay. So which means that um, Ibadan, Ekiti, Ikoko ni ó ti wọ́n. Mr. Joseph um, Okun Okunribido àti Mr. Ogunribido. Akinribido, Ogunribido. Yeah, I said, um, mo ń gbọ́ broadcast yín lọ́wọ́lọ́wọ́ láti Ìjẹ̀bú Òde, yeah, ìlú ọ̀gá wa. bó ló ṣe rí ní Ìjẹ̀bú Òde ẹ̀yọ́ mọ̀ Ìjẹ̀bú Òde kí ló ń ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú Òde ẹ jẹ́ ká gbọ́ okay Aguda Surulere that's Mr. Tajudeen Kamoru láti Surulere watching from Surulere. I'm watching. Okay, watching from Oman. Okay. Only Oman is That's uh, Arab country. Okay, that's Arab country. Mr. Ibi tó wo high currency wọn high ju Nigeria lọ by fire by. Ṣé ẹgbà bí jáde ẹgbà bí jáde. Ṣé náírà fẹ́ máa bẹ́lẹ̀gbẹ̀ wọn? <laughs> Ẹgbẹ̀rún Oman. Ṣé náírà fẹ́ máa bẹ́lẹ̀gbẹ̀ wọn? Yeah, this is a, uh, okay. Mr. Jimo Jami watching from Agege. Mr. Olayemi Babatunde watching from uh, Irimokbo, Ekiti. Yeah, I just okay. Mr. Femi Ola, clear Yoruba Nation, not going back from. okay, okay. Ah, it seems you traveling. Mr. Sunday Adeyemo, I'm I'm me. Bini fuel is 400. I mean, wow. Bini fuel is 400 you mean um, Republic? Okay. Do you mean um, Benin, in Edo State, Abi? Yeah. Benin in Edo State. Yeah. yeah. These questions are they being played? You know, so there's no press cafeteria here in London. Okay. Yeah. We I I we drive our car. We, there's no. Okay, there's no fuel scarcity in London. We drive our car to buy as much in, as okay in as much as we we, we can pay, bump or in the fuel store and drive away. This is the type of life we want in Yoruba nation. Yeah, thank you, Princess um, Adebimpe. Dorcas Kazim, watching okay, from Dr. Canada. Kazim, watching from Canada. Thank, thank you very much. Um, what's the situation report in Canada? Ah, mo bí epo dẹ̀ wọ́n bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká mọ̀. Million, um, millions of Yoruba are dying and suffering yes, every day true. crying láti Oman. ìyá ń jẹ ok láti Oman ni à. Ọláyọmí Babátúndé watching from. Èrìmọ́pé Èkìtì. Èrìmọ́pé Èkìtì. Solution is to make this time around to save our generation and unborn children yeah I believe unborn children ni wọ́n sọ. express la wà o busy road busy road tó àwọn ń kàyé mọ́tò tó ń kọjá. ok yeah Mr. Omoniyi ah ah hey eléyìí ṣọ́ọ̀kì me. o. So what am I saying? Mr. Omoniyi Oladitan, wọ́n gbé yes we have um, we have um, collaboration of um, Yoruba Nation and Biafra. So Mr. Omoniyi Oladitan, wọ́n gbé picture wọ́n gbé profile picture the great Nnamdi Nnamdi Kanu. He said Ọlọ́run ó máa dáàbò bò yín. Yà ẹ ṣe gan ni. Yà Mr. Kayak millions of Yorubas are dying and suffering. Okay, Oman oh, oh, currency is second highest currency in the world. Yeah, that's Mr. Koya. Abi Mr. Double Shema send yes, you are woman. Oro, one old oh man is around 1,500. Abi kind of feel old man. Abi. Yeah, thank you, Kunle. Yeah, safe journey. Bibi. Thank you, Mr. Femiola, the one watching from the Lagos, I think Lagos International. Yeah, I guess that right. From Lagos International Airport. Okay, what's your view? Kí lẹ wò pé ó solution sí gbogbo fuel scarcity? Gbogbo gbogbo kidnapping mo tẹ̀ gbọ́ pé over forty people were kidnapped over forty people and you know the situation of this country has gone beyond the fact that ṣẹ́rí àwọn ẹni tó ń ṣe wá àmọ́ àfẹ́ confront ẹni tó ń ṣe wá ni we know who the problem is from we know those who we know the kingsmen who are you know who are factors of this problem àmọ́ àwọn tó jẹ́ factors. Mr. Kayak double bóò la ṣe máa rí human currency gbà ẹ jẹ́ ká ẹ comment ẹ jẹ́ ká rí bóò la ṣe máa rí human currency gbà ẹ ẹ bá ta comment lórí quick you gbà. Uh, I'm still reading comments put on your comments. Yeah, thank you Mr. Ola Olawoyin friend it's a word on my people. ẹ I come to tour he said where are you people going sorry we are not going to the villa. ẹ mọ wọrí ẹ ṣàpàdé wa ní Ọ̀wọ̀ ní ọ̀la. Yeah, that's good rally will be going on in our world tomorrow. ẹ jẹ́ kí. okay ọláwálé ona ọ̀nà ọ̀nàlà watching from germany ṣé press card ti wà ní germany No. ẹ jẹ́ situation report germany ẹ jẹ́ ká mọ̀ ṣé press germany. Eku. kú mr ayọ̀ ògúndìmú a kú iṣẹ́ mm. Okay. how long una go dey suffer okay citizen ay. Ah. Wow. Ah bàbá mi onírùngbọ̀n <laughs> funfun onírùngbọ̀n funfun títí tí wọ́n wà yìí onírùngbọ̀n funfun nìyẹn onírùngbọ̀n funfun bàbá ẹ ẹ ká ká sórí sórí ara wọn tó fún mi báàbù nìyẹn báyìí ṣó ṣe rí káàpù tí bàbá yẹn máa ń wọ ẹ ẹ tó bá wọ ọdún káàpù yẹn you cannot you cannot win the argument àbí that káàpù títí tí wọ́n wà yìí máa ń wọ you cannot you cannot win the argument láìláì mo mọ owó èèyàn tó ṣe àmì sáà yòókùndì mú wọn na thank you very much. okay honey no problem mr double say no problem we go, go send am to central account. yeah See, yeah that's very good. help us to ask for mr koiki send am to mr koiki e different from say ikame enikema send a central account but we we don't have access to central account but we have access to mr koiki journey wa tá à ń lọ yìí is being sponsored by Mr. Koiki gbogbo àjẹun àṣegbá is being sponsored by Mr. Koiki ọ̀pọ̀lọpọ̀ flag ló wà ní báàgì mi tí mò ń kó lọ àti sticker is being sponsored by Mr. Koiki bí Koiki ṣe ń rí owó yẹn wọn fi mọ̀ pé àwọn nìkan làwọn fẹ́ máa ná táwọn nìkan bá fẹ́ máa ná ọ̀gá mi ó sọ wípé ṣé location four one nine tí ò da ilẹ̀ àwọn fẹ́ kọ́lé sí ni àbáwọn làwọn fẹ́ ralẹ̀ sí. Si so wọn kọ́lé síbi kankan wọn àti alẹ̀ síbi kankan. Mr. Yusuf um, zk say fuel fuel ikea in okay that's United Arab Emirates, Emirates. two two okay UA two but fare not beyond affordable up down it's not not beyond um, ah, uh, affordable uh, yeah affordability that's uh, Mr. Olorunwa watching from okay live from Paris àbí ṣé french eh, classic wà eh, ní paris náà kí ló wà ní paris ẹ ká mọ̀. we can't have fuel problems with germany o that's ọláwálé ọ̀nàlá ah, ó lè ṣẹlẹ̀. daniel we are telling them nigeria is not a country it's created by people. moji adesanya said when people, when li people living in nigeria are tired the whole world will know we wish you all safe trip every time you travel in nigeria. gbogbo ará ìlú ẹ darapọ̀ mọ́ ìwọ́de okay ìwọ́de ọ̀la ní ọ̀la ní kíni náà ti fẹ́ ṣe ọ̀wọ̀ ọ̀wọ̀ ni Dubai get their independence from Oman mm-hmm. and okay Dubai get their independence from Oman now today Dubai is everybody's dream very popular and okay more than Oman. So Yoruba nation will be good more than some country. Yoruba nation to the world. Daniel said, please, we strike, we strike in Idiroko Bogdao Bodakoiki. <laughs> he said, he tired of Nigerian, Mr. Akim Ayodele. <laughs> okay, ọ̀gá mi sọ̀rọ̀ pọ̀ ọ̀wọ́ ni, ọ̀wọ́ ni akin akin ọláìtàn ọlárẹwájú says solution is to break from Nigeria the time is now Yoruba nation from Ikeja Lagos okay thank you Mr Akim Ayodele said Yoruba nation no no no Mr Mark Daniel said we strike in Idiroko border uh, Mr Moji Adesanya said May God continue to bless Koiki Media. Mr. Akim Ayodele said, God bless us all ọ̀gá mi citizen ewa iná sọ̀rọ̀ pé ẹ darapọ̀ mọ́ ìwọ́de ọ̀la ní ọ̀wọ̀ signed by endorsed and signed by citizen ay. hashtag citizen ay. yes. Yeah, that's good. Um, good job guys. That's Mr. Onol uh, Mr. Akim Ayodele. Thank you very much. Um, once again, very beautiful afternoon to you. The time is um, 302. Ilé epo lẹ rí yìí, ṣe ti rí ilé ara lẹ́pọ̀ lẹ́rí yẹn hmm, situation report là ń fún yín. country. We need Yoruba nation now, okay? not going back. Right to Sokoto, good job. That's Suleiman Muhyiddin from watching from Sokoto. Wow. Okay. So watching us from Sokoto. Okay èyí tẹ bá wà ní ilẹ̀ haúsá ẹ má ẹ̀kọ́ sọ. amen ọní Koiki god bless you ó yẹ mẹ́ẹ̀. ó pé ẹ̀rì rí deployment lẹ máa ṣe ojú àwọn ẹ̀rọ. ẹ má dà kó dé lẹ́tàn kó tó máa bọ̀ àsìkò yìí ní nǹkan mọ̀ bọ́ lé mọ̀ bọ́ lé yìí. gbogbo ń bá ti lè bring it home kó má di pé tó bá ti di pé kìíní tán lágbára ọlọ́run ẹ̀mí kankan ni mo fi wọ́ ọ̀tá wa ti lé wa ní ẹ̀jọ̀ bá wa pín ètò yìí ẹ a kàn fẹ́ kẹ́ mọ situation report ni a fi lè ṣe stroll ni tó bá yá a máa pa broadcast bọ̀ a fi lè ṣe so ni so another filling station náà ni queue ni wọ́n tò lọ yìí. níta nínú. níta nínú. ìyá mọ́ wa lára ni. olè tuntun rí i. ìyá mọ́ wa lára. Mr. Sunday Adeyemo said God will bless you people for what you people are doing in the country. Have you?" Eh, and I know I know by next year the West will go their way. God bless Koike. all that follow you too. Mr. David Shotunde said, God bless your Yoruba Nation. Okay, Ajibu uh, Kehinde, Yoruba Nation are going back. Um, Dr. Kazim. Okay, Mrs. Dr. Kazim, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ ò ní ká ṣe nǹkan ẹ̀ mi double said China invest in their youth mentality that is why China is very powerful today many talented Yoruba everywhere in the world we are going to build our country Mr. Abeg Abeg Ka Kamsin Kamsin said all those politicians starting from the West need to to be stoned to death Yorùbá nation dey para hungry dey everywhere ẹ wo lóòdù yìí <laughs> ẹrù náà ń kó lọ ìkan lára àwọn ọ̀gá wa ní Koiki Media wọ́n fi fídíò ràn wá ní àwọn develop country bí wọ́n ṣe máa ń lóòdù ẹrù irun kan tó fi máa ń kó ẹrù wọn lè lóòdù nǹkan tán lóòdù níbẹ̀ because wọ́n ń dẹ̀ ń jà láìfù àwọn èèyàn ni tó náà la sì fi ń fìràn yín lọ yìí Mr. Kayek um, Kayek Double said today is the world today in the world yeah, the Yoruba. Okay, China invested in their youth yes. um, mentally. Why China is very powerful today. Many many Yorubas everywhere in the world build our country. Yeah, that's it. Cause according to research, it is it is been known that at least um, almost let me say 60 um, to 70 percent of Yorubas all over the world they are making more impact than the citizens of the country they you know they are in. mi ṣé mi ọ ẹ eh, mo mo mo lérò pé tí mo sọ ó yé yín àwọn ọmọ Yorùbá Nigeria was deliberately created not to uh, so called yeah wọ́n ní àwọn ọmọ Yorùbá tí wọ́n. they are developing other people's country more than more than our citizen ìlú union. that is why we need to build our own country okay the world know Yoruba so so well all yeah, Yoruba all all recognize everywhere yeah that's true now thank you Mr. Kaya Tobu thank you Mr. Kaya Tobu ti go. Nigeria is finished. o ti sọ pé o ti lọ. sọ pé o ti lọ. o parí. sọ pé you don go. tàbí. everybody go chop breakfast. a ti jẹ ti breakfast yìí. for this Nigeria. ẹni tó ṣe ń pariwo wọn Nigeria breakfast ń bọ̀ láìpẹ́. ṣe ṣe ẹgbẹ́ yìí tẹ̀ wá ní UK. mo mọ̀ pé àwọn ọ̀jẹ̀ kan wọ́n wo broadcast ẹ wà ní UK ẹ wà ẹlòmíì tẹ̀ ń tírèsì wá bọ̀ tún tírèsì wá ah, bọ̀ gan. Eh, eh, ah, ah. ẹni ẹ àá. àní kẹ́ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ ma ẹ ma àá kò sí kò sí tó wà bẹ́ẹ̀ ṣe lẹ́yìn tẹ wà ní outside countries yẹn tó yẹ pé ẹ ní pìtì fún àwọn fámìlì yìí tó wà ń bí báyìí ẹ ń pariwo ẹ ẹ kíní kan ni ẹ kúkú ni ẹ ẹ yáàdúrà ni gbogbo ẹ ok at this stage àwa màmá ló ló àwọn màmá ló yẹ ká síta ló yẹ ká síta not even the youth àwọn obìnrin ẹ̀ ń sùn ju ilé tòótọ́ ni ẹ̀yin obìnrin sùn jù nílẹ̀ ẹ̀yin gan ló yẹ kẹ́ bọ́ síta ń sìn yàtọ̀ màmá bá jáde àwa wo àwọn ìyá tí ó jáde táwọn ọlọ́pàá wà lọ́wọ́ fi kọ́ àwọn àwọn alábíamọ àwọn alábíamọ sẹ́yìn tẹ̀ wá ní UK that you enjoy your life tẹ́wá wo àwọn tó wà nàìjíríà tí ẹ̀ ń support àwọn olóṣèlú tí a dẹ̀ ń jẹ àwọn tó wà ní nàìjíríà ẹ̀ dẹ̀ sì àwọn olóṣèlú ojú máa ta gbogbo yín ni o continue. breakfast ń dúró dé wọn. ah breakfast wọ́n máa serve wọn wọ́n máa tẹ́ wá fún breakfast ẹ̀ wá tún fi ẹran wá fi kún fún yín ẹ̀ mọ̀ bó ṣe lọ tó ti fi yín dáa ẹ̀yin tẹ̀ ń ní nàìjíríà bí báyìí náà ẹ̀yin tẹ̀ ń lẹ́nu ẹ gbé a lot of Yoruba want to come back, back home. home yes but they are no ah uh, you can't come no home, to when come you, no no ah ah nibo no home to come to ìgbà eh, ah, nígbà tí ìlú kan fún mi ò dáa ẹ lè travel láti Ìbàdàn lọ sẹ́kọ̀ọ́ láìwà kidnap wọ́n á máa bìkan lé yín káàkiri. ṣe ṣáà ti múra new currency. ṣé new currency. Eh, new currency tí o ti jáde tí wọ́n ti táwọn fúlàní ẹ̀sìn àbí kí wọ́n pè wọ́n tí wọ́n ti ń gbà so what's the point of it wọ́n ní wọ́n fẹ́ lọ́ọ̀jẹ̀ ní december wọ́n lè lọ́ọ̀jẹ̀ mọ́ kí láǹfààní yóò kọ́ ẹ̀sìn ọ̀hún kan àbí wọ́n wá fi àwọn èèyàn lẹ̀ wọ́n wá sọ fún mi ìgbà tí wọ́n gbé orúkọ rẹ̀ jáde làwọn tó ní orúkọ rẹ̀ lọ́sí lọ́sí sí toilet tó wá ṣẹ̀ lọ ń pè sí mọ́ni and people are suffering ah, ẹ̀yin people ìka níyìn o gbogbo gbogbo gbogbo yín náà lẹ́ padà jẹ breakfast. Abi. You are going to be served your breakfast. Ẹ eh, ní miss yẹn láíláí. Abi. Forty two unit cost ni ẹ eh, ní miss yẹn. Yes now. Yes now they are scared. Yes. So Koiki Media is lion at home and outside. So I will serve anything. We no, not. Long long. Serve fún kini. Àwọn òpònú kan máa ní ẹ̀ eh, Koiki come home come home ṣe fẹ́ fẹ́ ni àbó kí fẹ́ fi ṣe. ìyá wọn fẹ́ fún níyàwó. àbí mi mọ ṣe kọ́mù kọ́mù ṣe ní ìtẹ́ fẹ́ gbé fún ni. wọ́n fẹ́ fún níyàwó kọ́mù ilé kan kiri kan. èèyàn máa sọ pé eh, eh, eh, is in one place sitting down kìnnì kan kìnnì kan ó sọ fún ọmọ Yorùbá pé kí wọ́n jáde tí ò bá sọ fún yín pé kẹ́ ẹ jáde ta ló fẹ́ sọ fún yín pé kẹ́ ẹ jáde. òpònú ni wọ́n ṣẹ̀. tí ò bá sọ fún yín pé kẹ́ ẹ jáde ta ló fẹ́ sọ fún yín pé kẹ́ ẹ jáde àwọn tí wọ́n wà jẹ́rìí in tí orí ẹlòmíì kan fi pé people that are there they know the words wọ́n ti rí they have seen a lot of things pé if there could be a change hmm, in the system tó yẹ pé we have our own nation everything is going to be fine ojú wọn ti rí they have seen a lot of good things tó yẹ pé wọ́n fẹ́ implement country yìí ọ̀rẹ́ màmá ní ẹ̀ come on come on come on they will even be forcing you people to join the agitation to come out mọ́tò kan ló yàwọ gbó yìí kò tí sí solution fún mọ́tò ló yàwọ gbó kò tí sí solution fún. ẹ lè sáré jù lójú títì báyìí ó má sí problem ẹ lè ṣe this country is also worse ó worse so a ka comment díẹ̀ sí ká tó pa broadcast because a ah, ní pẹ́ bọ́ síbi tí network ò ti ní dààmú. Mr. Jai Johnson thank you God bless Koiki Media government are wicked evil people that's Ayoba Mimayowa. Um, thank you, thank you. Yeah, Ayobami said location 419 keep worsening every day. These are becoming other each day. No other solution than Yoruba Nation. Koiki Media, you are doing a great job. We stay inside house in Ibadan because of West Ghana. Ah, Ibadan, ẹ̀yin wà, ó ti dà. Ẹ̀yin náà jẹ breakfast ni o. Òmìnira yóò àbí breakfast ni. Breakfast lòun náà. Yeah, keep the good work. Koiki Media, we are very much set for Super Rally. Ṣé Super Rally yẹn ó ń bọ̀ lọ́nà? Um, I'll restrain video kan. Ẹ Video chief is Streamlano when it was in um, um, when he was in Ondo State, Akure, see massive turnout. Wow, that's the video we streamed yesterday. That oh, we all wò tọ́rọ̀ pé yá chief Tag Nigeria padà. We purposely restrained it to let you know that the super rally is going to be multiplied by. I'm not worried. oúnjẹ christmas wà lẹ̀. ṣé gbogbo títì tẹ̀rí tó jẹ́ express ó máa di pa. a ta tẹ́ǹtì síbẹ̀ a lè bẹ láti ṣe christmas. ẹ mọ̀ pé Koiki ti sọ fún yín ẹ lọ ra oúnjẹ. no wọn náà ń fọnù wọn ní Koiki ń fọnù ni. ẹ wọn ní kíni. no àwọn èèyàn kan tiẹ̀ ní Koiki ń fọnù. no sórí wọ́n ní wọ́n ní àwọn Yorùbá máa ní ó bọ̀ ó bọ̀ ọ̀la dẹ́ẹ̀lì tó tó ṣe bí òwe tó bá sọ fún pé kẹ́ lọ oúnjẹ sílé because there is still going to be scarcity of food ṣẹ́ra àwọn ọ̀dẹ̀tẹ̀ rò pé wọ́n ń gbóúnjẹ wá sí láti north yẹn they won't do that again because they believe that food is the only way they can get you guys weekend so torí ẹ ẹ lọ ra oúnjẹ buy bag of rice kò bá jẹ local kò bá jẹ international àbí kí ló ń pè ẹ ra ẹ ra oúnjẹ sílé for there still going to be scarcity of food. Ah, ṣèbí ráìsì ló ti wọ́n yẹn. ṣe super rally so uh, the the the super rally we are talking about eh ṣé gbogbo títì tẹ̀rí tó ṣe kínní tó free tó tó dàbí pé kò sí ewúrẹ́ lójú títì <laughs> eh? ló dán ló fẹ́ lọ ṣé títì tó fẹ́ lọ ó máa block ó máa yà yín lẹ́nu there won't be movement ṣé láwọn gómìnà yín àwọn president yín àwọn ministers yín ojú máa ta wọn ah no no no wọ́n máa jẹ breakfast why because gbà titi títì bá ibo ṣé airport eh, ẹ ẹnu ọ̀nà airport ó máa dí àwọn kò ní lè travel out ṣẹ́rí ẹ̀ orí omi tọ́ba làwọn fẹ́ gbà yẹn àwọn kò ní lè gbọ́ orí omi gbogbo ẹ̀ ó máa jẹ́ pátápátá ni by the super rally because people are ready to come out they can see they are they are they are eagerly anticipating for it. Ghana dey offline. Eh? Ghana dey offline. so a ti ń súnmọ́ bíi network kò sí ní ìdààmú so a máa parí a máa parí ẹ̀ka kọ́mẹ̀ntì díẹ̀ mẹ́ẹ̀ẹ́ká ti parí ẹ̀. yeah, Brazil, yeah, Mr. Suleiman Adeshina watching from Brazil. Um, Adekunle Aliu, Yoruba Nation, back from Israel uh, to Agbewa. Keep up the good work, Koiki. Um, thank you, God bless you, Media. Yeah, um, Tani àwọn Tani Kínníní. Tani. No Nigeria is a scam. Yeah, Nigeria is a scam. Tí kò tí ò bá kí n ṣe scam, kí tún ni tẹ́lẹ̀ a fi àsìkò yìí kí bàbá wa um, alànà Professor Banji Akintoye emeritus ni bàbá wa Professor Banji Akintoye akí bàbá wa Professor Adeniran àwa kí bàbá wa Dr. Uh, Chief Sunday Adeyemo ṣàbàbà akínmàmá wa onítìrí abiola fún iṣẹ́ tí wọ́n ṣe eh, akíjìfìmàmílẹ̀ yorùbá akí gbogbo àwọn world media pátápátá ìránṣẹ́ ọlọ́run hmm. yonkan lápapọ̀ yonkan eh, eh, àwọn yonkan àwọn million muslim association of yorùbá nation àwọn ìṣẹ̀ṣe làgbà akí àwọn oníṣẹ̀ṣe làgbà náà we greet you all ẹ kú iṣẹ́ takuntakun mo wo broadcast. Um, mayor ní no, it was one you know, it was um, one one of the okay that's another fuel line up kò sí ṣẹ́ni kò sí eh, religiosity ní yorùbá nation tá à ń ṣe yìí o the three all the almost all the religions are together we are all fighting for the same purpose and the purpose is the freedom of Yorùbá people and we accept self-determined for freedom kò sí pé christian ni mi kò sí pé muslim ni mi kò sí pé oníṣẹ̀ṣe ni mi we are all together so ẹ̀jẹ̀ máa yẹ kí èèyàn kankan deceive yín pé ẹ̀ kíní kan pé ìṣẹ̀ṣe ló ń lò eh, muslim ló ń lò eh, christian ló ń lò no it's not that thank you very much once again a very beautiful afternoon to you from wherever you're watching from um, today is the 1st of december 2022 and the time is 3.15 p.m. in more time in countries than you are thank you very much we're going to be end of the broadcast now um, enjoy wa join us tomorrow on the same platform and a mr kẹyẹ mi ò gbàgbé mi ká kẹyẹ dọ́bù ẹ pé Kóìkì kẹ bá wa sẹ́ndì kẹ sẹ́ndì ó mà sí wọn. kí n tiẹ̀ mo bó máa kọ́ owó mo fẹ́ mọ̀ bó máa ṣe rí ẹ sẹ́ndì ó mà sí kò sí wàhálà ẹ ṣe gan thank you for joining us we are one yàrá. Yeah.